Jamiu ọmọ MKO Abiola ọmọ Kudirat Abiola ayé ẹ ò ní dáa ọ̀run ẹ kò ní dáa láti òní yìí lọ ó gba ikú ní àgọ́ ara ẹ ó gba ikú ní ìfun ẹ ó gba ikú nínú ẹ̀mí ẹ. E gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pẹ́ ọ̀rọ̀ sọ lórí ọ̀rọ̀ jámù yìí tẹ́ẹ̀lẹ̀ sojú abẹ ní kò ayé yìí ò ní dáa lórí ìkànnì yìí ní níbikíbi tẹ́ bá wà ní ayé yìí ò ní dáa gbogbo yín lẹ́ máa gba ikú tìyín níwọ̀n tìyín níbi tẹ́ ṣe ìkéde ní orí ọ̀rọ̀ Jamiu yìí Jamiu a ti fa ìwé ẹ̀yà ní ayé àti ọ̀run. hello ẹ kú iṣẹ́ gbogbo ilé o ṣé bí gbogbo ohun tó bà nàìjíríà jẹ́ náà nìyẹn tó yẹ pé tọmọ olówó bá ṣẹ̀ a máa foríjì tọmọ mẹ̀kúnnù bá ṣẹ̀ ń ló máa jì ẹ̀ṣẹ̀ tani Jamiu kò ní da fún Jamiu àti rẹ́dìrín rẹ̀ kò tún sórí rẹ̀ mọ́lẹ̀ Yorùbá àti rẹ́dìrín Jamiu ọmọ Kúdírát Abíọ́lá tún láyọ̀ mọ́lẹ̀ Yorùbá ohun tó sọ ni ó ju ẹnu rẹ̀ lọ ń fi ẹnu yẹpẹrẹ ìyá àti tiwa ìyá àlùbáríkà ìyá àánú tó kó wa jáde kú inú oko ẹrú ìyá tó jẹ́ kó ju wọ́ ńlá ká mọ ohun tọ́tọ̀ àti ohun tí ọ̀tọ̀ kò ní yẹ jámì ìtọ́ àtìlẹ́jì àwọn ọmọdọ́mọ rẹ̀ ò ní láyọ̀ mọ́ ńlẹ̀ Yorùbá tani jámínú ebi àgẹ ebi bẹnu tá a mọ sọ pé bá a ṣe bẹnu la ṣe bọ́ ọmọ báwo lọ́bọ̀ yìí torí sínú ẹ̀ kí ò sórí kò ní yẹ jámì kò ní dáa fún kò ní kò ní ní àtúmọ̀tán mọ́ àtúbọ̀tán rẹ̀ ò ní dà kò ní yóò ṣègbè ilẹ̀ yorùbá ni kí rẹ̀ dà lọ́wọ́. èní ni àyájọ́ èpè mo wá ṣépè lénìí o fún gbogbo ẹ̀yin ọ̀tá ilẹ̀ yorùbá pátápátá bẹ̀rẹ̀ látorí jamiu ọmọ abíọ́lá ṣìṣe ṣìṣe ti dé báyìí o bó bó bó ṣìṣe ṣìṣe tó dé bẹ́ẹ̀ wúrẹ́ tó fi ń gùn yá ẹ̀ pé o tiẹ̀ lè lanu lágbárí ẹ̀yẹn pé o sọ̀rọ̀ sí wa ṣé bàbá tiẹ̀ nìkan ló nílẹ̀ yorùbá ni tó tó ní kán lọ pa àwọn ọmọ ológun wa dànù bọ́n ṣe máa pa àwọn ọmọ ẹ pàyàwó ẹ nìyẹn o ìṣèṣìṣe ti dé bá ẹ o torí òun lanu ẹ lágbárí ẹ òun ní kán lọ pa àwọn tó ń jà fúnra ẹ ṣé ìran fúlàní ní ìran ẹ ni àwọn àwọn alálẹ̀ yorùbá ti bínú sí ẹ lẹ́nu yìí o tó o bá fọṣẹ wẹ̀ lẹ́nu kó ṣe mọ́ ẹ lára o ayé ti kọ̀yìn sí ẹ o wọ́n ti kọ̀yìn sí ẹ ìwọ àti ìdílé ẹ gbogbo ìyàwó ẹ ọmọ ẹ ayé ti kọ̀yìn sí ẹ báyìí ìwọ Jamiu so kò rí bẹ́ẹ̀ fún ẹ gbogbo ohun tọmọdé ti wí kó ṣe mọ́ ẹ lára tágbà ti wí kó ṣe mọ́ ẹ lára. yorùbá ni mí yorùbá níran mi jamiu ọmọ kudrat pẹ̀lú ògo tọlọ́run ó rìn wọgbó lọ ni o ó jáde báyìí wọn ò ní rí ẹ wọn ò wá ẹtì ó dẹnu àgbègbè pẹ̀lú ògo tọlọ́run bó bá mú mi yóò gbòdì lára bó bá bó bá bó bá gbatẹ́wì yóò gbòdì lára láti òní ìlọ bó ṣe dì náà tó ní wọ́n lọ pa àwọn akọ́gun wa pẹ̀lú ògoro mọ́ọ̀sì pa ẹ́ nìyẹn wọ́n pa àwọn ọmọ rẹ̀ fókò ṣe tọ́lú gbọ́mọ tó bá tara ẹ jáde ìpayà wọ́n pa wọn wọ́n jẹ̀rọ ògùn lágbára ọlọ́run ni o Jamiu ọmọ Kudirat òní òní òní òní rí bá ti ṣe òní lọ́nà gbégbà gbogbo ìyà tó ń jẹ àwọn ọmọ mẹ̀kúnnù yìí tẹ́lẹ̀ pé káwọn gbà kóònù ìyà yìí ìyà yóò jẹ́ tiẹ̀ o Jamiu ọmọ Kudirat òní rí bá ti ṣe òní lọ́nà gbégbà Jamiu ọmọ Kudirat wọ́n ní ilé ọgbà ọ̀nà ọ̀gbà ló ṣe wé arágbà ọ̀lẹ́ òní gbà ẹ̀mọ́ ọ̀nà òní gbà ẹ̀mọ́ tó bá ń jẹ yóò gbòdì lára rẹ tó bá mú mi yóò gbòdì lára rẹ tó bá rìn yóò gbòdì lára rẹ Jamiu ọmọ Kudirat òòtú ní bá ṣe òrùlọ́rọ̀ gbígbà nǹkan rẹ ó bàjẹ́ tó ti rèé ti dìlé ẹni Jamiu òòtú gbàdúrà ayé mọ́ ayé gan ògbádùn ẹ mọ́ láti òwò wákàtí ọ̀wọ́ yìí lọ gbogbo ìtẹ̀ yóò rí bẹ́ẹ̀ fún ẹ yóò bẹ̀lẹ́ dẹ́ lé yóò bẹ̀lẹ́ dẹ́ lé yóò bẹ̀lẹ́ dẹ́ lé ibi ó ṣe ṣe oníkóṣekóṣe ìdákọ̀ṣe yóò sẹ̀mọ́ ilá Jamiu ọmọ Kudirat yóò ṣe rí fún ẹ nìyẹn àṣẹ bẹ́ẹ̀. Hmm. Jami ọmọ Kudirati ọ̀rọ̀ rẹ̀ lóye kò lágbára ṣùgbọ́n èmi ń fi wákàtí sọ fún ọ pé àdàbí tó bá jẹ́ pé inú inú inú náà lọ́mọ Yorùbá bá wà àṣìbí torí pé wọ ọ̀ ń fẹ́ ńlá ọ̀rìn tí ọ̀rìn tí ikú tó pa bàbá yẹn ọ̀rìn tí ikú tó pàyà ẹ̀ mọ́ o ti wá wà nínú ayé o ti ń gbádùn àwa tó kù làwa mọrú ìyà tá à ń jẹ àmọrú dààmú tá à ń tà nínú lórílẹ̀‐èdè nàìjíríà àmọrú fòró tá à ń fòrò tó bá rí bẹ́ẹ̀ o bí gbogbo àwọn akọgun ní ti rí lẹ́yọ kọ̀ọ̀kan pé ó tiẹ̀ lanu rẹ ọ̀sọ́ jáde wípé kí wọ́n lọ pa gbọ́n lẹ́yọ kó sì bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ rẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ìbànújẹ́ sì bẹ̀rẹ̀ sí dé bá yín o ilọ́yà kò tí ì bá ṣe pé nù nira ló wà láwà lóko àtàbí tí ì bá ṣe pé yàrá ń jẹ wá lóko àtàbí tó wáyé pé bó ṣe ṣe bá ṣe ń lò gbé ayé wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá là ṣe ń lo ìlóko àdàbí tó jẹ́ pé gbogbo ẹ̀ lọ́rọ̀ wá lọ́rùn lóko àdàbí tó wáyé pé Nàìjíríà dá lóòótọ́ lóko gẹ́gẹ́ bí ohun tó sọ náà ni ò ní ṣe mọ́ lára à ń gbìyànjú láti jẹ́ pé àwọn yẹn ń gbìyànjú láti jẹ́ pé wọ́n ká kó nínú oko ẹrú àwọn akínlá mọ́rùbù yá tá à ń jẹ́ mọ́rùbù tá a wá mọ́rùbù tá a wá mọ́rùbù tá a wá amọ́rùgbé ayé tá à ń gbé ìgbé ayé òṣì àtìfẹ́ àwọn kan wà ń gbìyànjú láti yọ wákò ní òṣì àtìfẹ́ a ò sì wá ń lanu rẹ ọ̀wá nínú nira onínú ọlọ́ra dẹ́mọ Nàìjíríà sí akẹkẹ tí ń jẹ wá kò tí wọ́n ń pẹ àwọn tí wọ́n ti gbìyànjú láti kó akónú yà ó kò sí lè mọ ó pé wọ ò sọ̀rọ̀ ẹ̀ mọ́ láyé àdàbí tí ì bá ṣe pórí òtítọ́ ni wọ́n pa bàbá ilé lórí lóko àdàbí tí ì bá ṣe pé lórí òtítọ́ ni wọ́n pa ìyá rẹ̀ lóko náà ni ìyá rẹ̀ ò ní jẹ́ ó ti ní kí wọ́n máa lọ pa àwọn akọgun ilé ẹ̀kọ́ kan ikú tí ó pa yẹn ní mọ̀ ẹni mọ̀nà tí ó gbà wọlé sí i lára pẹ̀lú àṣẹ Èdùmàrè. amin Abíọ́lá ó tún ṣe rere mọ́ ó tún ṣe rere mọ́ lórí ẹni tó bá ní kí lẹ́nìkan máa ṣe wọn lọ máa ń ṣe wọn ó tún ṣe rere mọ́ gbogbo tó ń dáná rẹ ó ti dàrú ó ti bẹ̀rẹ̀ sí ní dàrú báyìí nítorí pé o gbà lérò torí pé o ronú o gbà lérò ni pé kán lọ́ọ́ pa àwọn akọni wa nítorí náà wọ́n máa fi kú wá ẹ̀ wọ́n máa fi kú wá. ètò ẹ̀dá mi ètò Tinubu olóyè bòbò bẹ́ẹ̀ ṣe bàtà àwọn akóṣìbẹ̀rù bí kò yẹ fẹ́ ká bọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀ náà ní bọ́ bó ṣe ń wo àbúrú sí wa àbúrú máa jẹ́ tiwọn ẹni àti ọmọ àti ìdílé àbúrú máa jẹ́ tiwọn bó ṣe òkó fún gbogbo ayé ìnáwó tó owó yẹn ó máa ní nára ni kò ní fọwọ́ yẹn ṣe nǹkan ni kò ní jẹ́ èèyàn àwọn ọmọ ò ní jẹ́ èèyàn tó ṣe fẹ́ ká kú sínú ìyà àwọn ọmọ àá kú sínú ìyà lórúkọ Jésù kò ní. Hmm. kọ́lọ́ ń ṣàánú wa ẹ̀rí polórí burúkú ọmọ Jamiu yìí ẹ̀rí bó ti ń sọ yẹ́ ẹ̀dáṣẹ́wó báyìí ọ̀rọ̀ ẹ ti ń bi tàbí àbóhùn ni àbóhùn kọ́ ṣóun ló bi àbóhùn kọ́ báyìí ẹ̀rí kò ti sọ̀yẹ́ lórúkọ ẹ jẹ́ atọ́ ọmọ wa lọ́nà tó dáa o ṣùgbọ́n eléyìí tó ṣe yìí òun ti tọ́kù o ó di dandan kó jẹ ikú lágbára lọ́wọ́ ọlọ́run á kọsẹ̀ ó ti fẹsẹ̀ lẹ̀ ó ti fẹnu kọ o látòní lọ kò tún jẹ́ èèyàn mọ́ orúkọ ẹ parẹ́ lórí ilẹ̀ àṣẹ ti dùn. yppn yppn ẹ káàárọ̀ ẹ̀yin brọ́dà mi ẹ káàárọ̀ mọ̀ ẹ káàárọ̀ sísá mi láàárọ̀ yìí mi tí ì jẹun atami ìjẹun pọ̀ tí mo rọ fi mo tó kọ́kọ́ mu láàárọ̀ yìí ìwọ jami ọmọ kúdírátù onórí náyà ìwọ sọ pé kán pa àwọn akọgun wa tí wọ́n fẹ́ yọ ìran dírun ẹni oko ẹrú tí wọ́n jà fúnran tiẹ̀ ojú náyà náyà ìwọ sọ pé aláàánú tiwa Mósè mú àtiwá tọ́lọ́run rán sí wa kó wá yọ wá lóko ẹrú wọn náà ò mọ́ rí Jamiu ọmọ Kudiratu látẹ̀yìn ìlọ òjáráyé mọ́ òjárá ọ̀run rédèrèdè ní gbẹ̀yìn eré ṣùgbọ́n rédèrèdè ló máa gbẹ̀yìn ayé gbogbo àwọn ọmọ tó bí wàá fi gbogbo ọwọ́ ẹ̀ báyìí wàá fi gbọ́ àwọn ọmọ ẹ̀sìn bó ṣe ń sọ pé kí wọ́n pa àwọn ẹni ẹlẹ́ni dànù bẹ́ẹ̀ ló ṣe máa pa gbogbo àwọn ọmọ tó bí dànù táwọn Fúlàní máa pẹ́ tó máa fi ẹrú bọ̀ bọ́ ṣe pààyẹ́ ẹ̀ lọ́ ṣe máa pẹ́ Jamiu ọmọ Kudi bí wọ́n ṣe pààyè ẹ̀ lóṣù tó pé wò ń ṣọmọ Kúdí tó bá jẹ́ pé Kúdí ló bí ẹ tó ń ṣe pé wọ́n gbé wá fún Abíọ́lá o tó ń ṣe ọmọ àlè ìwo lórí burúkú ọmọ ọmọ òṣì ọmọ tó pé gan gbèsè ayé rádaràda lẹ máa bá kú ìwọ ọmọ òfò burúkú yìí o ò tún jẹ́yàn mọ́ láyé Jamiu ọmọ Kúdí o ò jẹ́yàn mọ́ láyé rédèrèdè ló máa gbẹ̀yìn ayé gbogbo àwọn mọ́tò bíbá ò máa fọwọ́ ẹ̀ gbá àwọn ọmọ ẹ̀ sí ni ìwo lórí burúkú ọmọ yìí ṣọmọ niwọ yìí o ò tún jára ayé mo jára ọ̀run mọ́ rédèrèdè ló máa gbẹ̀yìn ayé ẹja mi ọmọ Kudi gbogbo ìtókù tó máa ló ń gbèsè ayé wà á tọrọ jẹ gbẹ̀yìn ẹ ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá torí àwọn Yorùbá tó ń tọrọ jẹ bí gbèsè ayé ẹ ṣe máa rí gbẹ̀yìn nìyẹn Jamiu ọmọ Kudiratu wà á fọwọ́ ẹ̀gbọ́n ọmọ ẹ̀sìn wà á fọwọ́ ẹ̀gbẹ́ ìyàwó ẹ̀sìn bẹ́ẹ̀ ló ṣe máa ó ti dàṣẹ gbogbo ègún gẹ́ fún ẹ lánàá Jamiu ọmọ Kudi ó ti dàṣẹ ní gbèsè ayé o kò tún yí padà mọ́ dédèrèdè ló máa gbẹ̀yìn ayé ẹ̀ yppn yppn ẹ káàárọ̀ ẹ̀yin bọ́dà mi ẹ káàárọ̀ mọ̀ ẹ káàárọ̀ sísá mi láàárọ̀ yìí mi tí ì jẹun àtàmì ìjẹun pọ̀ tí mo rọ fi mo tó kọ́kọ́ mu láàárọ̀ yìí ìwọ jami ọmọ kúdírátù onórí náyà ìwọ sọ pé kán pa àwọn akọgun wa tí wọ́n fẹ́ yọ ìran dírun ẹni oko ẹrú tí wọ́n jà fúnran tiẹ̀ ojú náyà náyà ìwọ ń sọ pé aláàánú tiwa Mósè mú àtiwa tọ́lọ́run rán sí wa kó wá yọ wá lóko ẹrú wọn náà ò mọ̀ rí Jamiu ọmọ Kudiratu látẹ̀yìn ìlọ ò jára ayé mo ò jára ọ̀run rédèrèdè ní gbẹ̀yìn eré ṣùgbọ́n rédèrèdè ló máa gbẹ̀yìn ayé gbogbo àwọn ọmọ tó bí wàá fi gbogbo ọwọ́ ẹ̀ báyìí wàá fi gbọ́ àwọn ọmọ ẹ̀sìn bó ṣe ń sọ pé kí wọ́n pa àwọn ẹni ẹlẹ́ni dànù bẹ́ẹ̀ ló ṣe máa pa gbogbo àwọn ọmọ tó bí dànù táwọn fúlàní máa pẹ́ tó máa fi ẹrú bọ̀ bọ́ ṣe pa ayé ẹ̀ lọ́ọ́ ṣe máa pẹ́ Jamiu ọmọ Kudi bí wọ́n ṣe pa ayé ẹ̀ lọ́ọ́ ṣe pé wò ó ṣe ọmọ Kudi tó bá jẹ́ pé Kudi ló bí ẹ tó ń ṣe pé wọ́n gbé wá fún Abiola o tó ń ṣe ọmọ àlè ìwo lórí burúkú ọmọ ọmọ òṣì ọmọ tó pé kan gbèsè ayé rádaràda lẹ́ẹ̀ máa bá kú ìwọ ọmọ òfò burúkú yìí ó tún jẹ́yàn láyé Jamiu ọmọ Kúdí ò jẹyàn mọ láyé rédèrèdè ló máa gbẹ̀yìn ayé gbogbo àwọn mọ́tò bíbá ọmọ afọwọ́ ẹ̀gbọ́n ọmọ ẹ̀ sí ni ìwọ lórí burúkú ọmọ yìí ṣọmọ niwọ yìí o ti jára ayé mo jára ọ̀run mọ́ rédèrèdè ló máa gbẹ̀yìn ayé ẹ̀ Jamiu ọmọ Kúdí gbogbo ìtókù tó máa ló ń gbèsè ayé wàá tọrọ jẹ gbẹ̀yìn àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá tọrọ àwọn Yorùbá tó ń tọrọ wàá fọwọ́ ìgbéyàwó ẹ̀sìn bẹ́ẹ̀ ló ṣe màá ó ti dàṣẹ gbogbo ègún tó gẹ́ fún ẹ lánàá Jamiu Ọmọkùnrin ó ti dàṣẹ ní gbèsè ayé o kò tún yí padà mọ́ dédèrè jẹ ló máa gbẹ̀yìn ayé ẹ. ẹ bọ́dà Mr. Abiola ṣe rí kì í ṣe bí wàá pé kínní gbogbo ìyá wọn ni torí tí bàbá bá bímọ ìyá ló máa ń tọmọ bọ́dà mi tẹ sọ̀rọ̀ Jamiu tẹ ní ọmọ ọmọ òṣì ni kì í ṣe bẹ́ẹ̀ ọmọ òṣì ni ṣe rí kí ìyá bá bímọ bàbá ò lè tán ṣe rí ìyá wọn gangan ló lórí burúkú tó pé tí yọba pé ìyá tó da ni ìyá tó bí wọn ni wọn á ti kọ́ wọn láti ilẹ̀ pé gbìyànjú ṣe ń bọ ẹ má wàá tó pé wá láti ilẹ̀ ọ̀lọ́ gbọ́dọ̀ ní respect ó gbọ́dọ̀ ní gbogbo ẹ̀ ṣòye yín ṣe rí gbogbo ìyàwó tábẹ́lá fẹ́ gbogbo àwọn ìyàwó yìí kúdí ni símbì ni gbogbo ọmọ abẹ́rẹ́ tábà tó ti ń sọ̀rọ̀ sọ ìyá wọn ò ṣe ìyá re ìyá wọn ò tọ́ wọn aṣa ni ìyá wọn aṣa burúkú ni gbogbo ọmọ abẹ́rẹ́ tábà tó bá ń sọ̀rọ̀ ẹ tó ń sọ̀sọ̀kúsọ ẹ lọ wo ìyá tó bí wọn lọ́mọ wọn ṣe ìyá rẹ torí ìyá rẹ máa tọ́ ọmọ òníwò pé torí mo bí ẹ ní pé ọmọ olówó ni ẹ ó yẹ kó wá tán pé hmm, má ṣọ̀rọ̀ sọ ó gbọ́dọ̀ ní respect ìyá wọn ni yóò ṣì wọ́n ní bàbá gidi ṣùgbọ́n ìyá tó bí wọn olórí burúkú ni gbogbo ìyá tó bí gbogbo àwọn tíyàwó Abíọ́lá fẹ́ tẹ́ bá ti rán ọmọ Abíọ́lá tó bá ti bọ́dà tó ti sọ̀sọ̀kùsọ̀ ọmọ àlè níyá yẹn olórí burúkú ni wọn kọ́ wọn alọ́bàáyé àwọn ọmọ wọn jẹ ayé ẹ náà rí pé gbèsè ayé wọn ò dáa nígbà ìyá wọn kú tọ́ta ló gbòòrò ìyá wọn àwọn ọmọ òṣì burúkú bàbá yín dà ṣùgbọ́n ìyá yín ò dáa tó bá pé ìyá yín dà ni ẹ̀yin ọmọ máa dáa bàbá dáa ìyá ò tọ́mọ bẹ́ẹ̀ ló ṣe Abiola ti sọ Abiola ti lárí kọ́lárì tó ní yàrá bastard kẹ́ bá mọ̀ pé mo máa lè ní wọ́n. ẹ lò brọ́dà tẹ bá ń darúkọ Jamiu ẹ máa darúkọ ìyá ẹ̀ sí Jamiu ọmọ Kudi ọmọ Kudi Ratu ẹ máa darúkọ ìyá ẹ̀ sí ṣe tẹ bá sọ pé Jamiu sìn Jamiu pọ̀ gan-an ẹ máa forúkọ ìyá ẹ̀ sí Jamiu ọmọ Kudi ṣiṣẹ́ ṣiṣẹ́ tó bò bùkọ́ kí ṣiṣẹ́ máa bá kó máa ṣiṣẹ́ àwọn Fúlàní kọ́kọ́jà kan pàdánù kan jòkó ẹ̀ kan pàdánù wọ́n fìbọn fún orí ẹ̀ níbi tó bá wà. ìwọ Jamiu kò ní dáa fẹ́ kó ṣe rí kùndẹ̀kùndẹ̀ fúlàní ni bàbá ẹ̀ wọ́n gbóyún ẹ̀ wá fún Abíọ́lá níwọ̀ mọ àlè burúkú yìí kò ní dáa fún ẹ níbi tó wà lọ́hùn igbe rárá là ń kéwọ rẹ̀ igbe lómi wọ́n máa ṣe DNA test ẹni olórí púpọ̀ mú òṣì ìwọ ní kọ́ wọ́n máa pa fúlàní ló máa pa ẹ́ bí wọ́n ṣe fìbọn fọ́ yẹ́ ẹ lórí bí wọ́n ṣe máa fìbọn fọ́ wọ náà lórí nìyẹn mú o.